thank you till i'll see you in my next video stay safe stay blessed i love you all bye. ìlú mélòó la ní ìlú mẹ́fà a ní eighteen senators nínú àwọn eighteen senators yẹn kí n má exaggerate ẹ̀ rárá rárá rárá rárá rárá mo ní ten Ti mo ní orí ọ̀fẹ́ encounter with them Ti ò ń encounter pé mo ṣe máa júwe ara mi i have ten of them ten nínú àwọn senators tó wà ní south west wa I have ten of them mi àwọn rẹ́pù yẹn mi tiẹ̀ lè kà wọ́n ó tó kí ó jẹ́ pé kẹ́ bá rí wọn wọ́n bá wà ráǹdì kí n máa tẹ̀lé wọn kiri kẹ́ máa rí mi you won't see me mo ti sọ ní severally tẹ́ bá béèrè tọ́ bá níbo lẹ́mí sí ọ́fíìsì MC Olúọmọ gbé wà ẹ̀yìn ṣọ́ọ̀bù mi ni báìkì tó wá máa gbé mi láti ṣọ́ọ̀bù mi bóyá mo fẹ́ ṣe mo fẹ́ fún lówó máa fún two hundred ẹ̀yìn ṣọ́ọ̀bù mi ni gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣẹ̀yìn mi tó bá jẹ́ mo jí ọ̀kan tó yẹ pé I must be there they must see me mélòó lẹ mi kí n dọ́dọ̀ wọn. ó máa hàdì gan kó ṣe ẹ̀ náà ló máa ń ṣe chọ́chọ́chọ́ but again ṣàlàyé kinní kan fún yín tó o bá ti forí ara ẹ̀ pamọ́ wá orí àgbàbọ̀dè wọ́n á fi ẹ́ ṣe pàṣípààrọ̀ máa ń wo òpònú ẹsábọọdù ẹni tó bá ń sẹrẹ kíní kan kíní èmi ò ń ṣe èmi i'm not that kind of person o ò lè rí mi mi ò ń bẹ́ kiri homely person ni mí tí n bá sínú ilé mi máa wà ní ṣọ́ọ̀bù mi inú ìlú inú ìlú ìlú wa ìlájúlédè gbogbo èèyàn máa sọ wá ní tí ọba ìyàwó bá ńlá lẹ́yìn tẹ́ bá ti rí mi tí ì sínú ilé wa yìí ó yẹ máa rí mi ní ilé bàbá ọkọ mi ní títì yẹn torí pé àwọn bẹ́ẹ̀sì yẹn títì yẹn lè máa rí mi ti máa jókòó tí bá dẹ̀ ti bá wọn jókòó tí mú lọ mò ń bọ̀ inú ilé ni i prefer you can't see me going up and I don't go up and down I don't go up and down ó máa ń wù mí I don't go I don't like it. mélòó ni pátí téèyàn ò lè máa lọ mélòó ni klọ́ọ̀bù téèyàn ò ní máa rìn tẹ́mi bá fẹ́ máa gba tí n bá jọ́ mu àjọbẹ̀rẹ̀ máa rí mi kiri nìyà ṣé ta invite mi ni wọ́n invite mi mi ò lọ ni. gbogbo wọn tẹ́yìn fi ń ṣe kò lẹ́nu wọn ò mọ̀ yẹn tí rẹ sábọ̀dù máa ń máa ń wò ni gbogbo èèyàn kan náà ní ò lẹ́nu ni wọn ò ṣe kí ni mí ì ṣe ni Mi ì ṣe ni just àìsàn alẹ́ àná sí ó rẹ̀ mí ó rẹ̀ mí gidi pé mo kàn lọ wo bí agbo ẹ̀fẹ̀ à ń lọ rẹ́rìn ibi bẹ́ẹ̀rì àti mo wá fún gan wọ́n ti sìnkú kí n tó débẹ̀ mo ṣàwọn kan mo débẹ̀ wọ́n ti sìnkú tó débẹ̀ torí nígbà tí máa délé mo délé ń tò fọ oorun mélòó mo fẹ́ sùn èmi kẹ̀dẹ̀rẹ́ máa ń gbọ́ òdìgbà tí dókítà bá advice mi pé màdámù ẹ̀ sùn dáadáa tí n bá pẹ́ kí n tó sùn wàláì fóònù ẹ̀ wàá pè á torí fóònù mi ò ní ríǹgì màmá má ti mu jíńjà mi mo sùn lọ́n nìyẹn mo ti sùn lọ even gan kí n má lo ká ní tí mo kí n má lo ginger rárá níwọ̀nba tí mo lòdè tí n bá ti bọ́ sórí bẹ́ẹ̀dì tí n bá ti tí mo ti bo tí mo ti mú omi tí mo ti bù sára tí n bá yí sórí bẹ́ẹ̀dì báyìí kí n tó lajú màá sun oorun yẹn seven hours àkọjá tó lajú mi ò ń jí mi ò ń ṣe mi ò yín tí mò ń rò. so ẹ̀yin èèyàn ẹ ṣọ́ ara yín wọ́n ti ń ṣe ritual lórí social media àwa tá à ń sọ̀rọ̀ àwọn ritualist wà láàrin wa gan wọ́n kàn ṣẹ̀ máa ẹ lọ bá wa àwọn tó bá ní ìdíwọ́ wa àwọn tó bá ṣe kíní wọ́n á tún fún yín specification wọ́n á fún yín specification mo sọ fún pé tí n bá ń ṣe àwọn afẹ́ṣe charity ẹ̀ka àwọn èèyàn ẹ̀fẹ́ gbowó afẹ́po wà láì kò sẹ́ni tó máa lérè tòní mo ní èrò gan mo ní èrò gan wọn báyìí tí mo bá ń ṣe muslim time yìí mo mọ nǹkan tójú mi rí ṣé ẹni máa máa jókòó tì màá wá jẹ́ kí mo fẹ́ fáwọn èèyàn ní nǹkan màá jó gbagbá lórí mi ṣé màá jó gbagbá lórí mi àwọn èèyàn ritualist ti wà lórí social media ritualist wọ́n wà lórí social media ẹ fún wọn ni wọ́n lè ní ẹ fún ẹ lọ fún àwọn èèyàn báyìí ní iye owó báyìí ní bó mo ṣe ń ṣe kí ni muslim tí mo eh, àwẹ̀ yẹn mo rí èèyàn tó pè mí madame ẹjọ mo máa nídìí àwọn èèyàn kan mo fẹ́ ṣe kíní kan ẹ bá mi wí àwọn àwọn tó àwọn àwọn afọ́jú kí n bá tí n bá lè bóun gẹ̀ẹ́tì àwọn afọ́jú tó ń fúnyàn lọ tó tó tó jẹ́ ojú ẹ̀fọ́ ọ̀ tó ń breastfeed ọmọ kí n bóun rán twenty one so àwọn òun fẹ́ fún wọn ní twenty twenty thousand mo ní ṣé ọjà ojú irin ni kí n bá yín wà lọ ni ṣé ẹ rò pé ẹ bá ti di pé bóyá fẹ́ fáwọn olóúnjẹ àwọn tó ń jẹun bá ìkọjá yẹn bóyá fẹ́ fáwọn opó ká máa ń ṣe àwọn opó ẹ fẹ́ fáwọn àgbàlagbà gbogbo nǹkan báyìí lèmi ń ṣe èmi ò ń ṣe ritualist kí n bá wà àwọn ọmọ tó ń fún yàn lọ́yàn bó wọ́n fẹ́ wà yẹn gbà i'm sorry mi ò mọ̀ ṣe nígbà tí màá whatsapp ẹni ẹni yẹn block mi another person tí mo tún rí tó mo tún rí pé iṣẹ́ ẹ̀ ó tún ó tún ó tún ó tún làmìlaka tó tún máa fún mi ní iṣẹ́ wèrè ẹ mọ́mì ẹ òun fẹ́ bí ilé madam erama kìnìún ló ti ń pè amẹ́ríkà ló ti ń pè bọ̀ whatsapp tó ń lò ó kàn yẹ nigerian whatsapp ni bẹ́ẹ̀rì ohun tó fine tó sweet ohun gidi gan ni ẹ mo ní kí ni ẹ ló mo ẹ pè mí mo pa mo wà lórí live chat. nígbà tí ìyẹn náà tó máa tún sọ fún mi ló wá sọ fún mi pé kéèyàn bá lè bóun gẹ̀ẹ́tì àwọn single àwọn mo ní single báwo lọ́kùnrin àwọn single ọkùnrin ní single ọkùnrin kí ni àwọn yẹn àwọn mẹ́sàn-án so òun fẹ́ empower àwọn àwọn single dẹ̀ ni ọ̀kẹ́ ni pé wọ́n ti máa rírì irú condition wo nìyẹn single tí ò ì máa rírì mo ní kò yé mi ẹ ó ní ẹ single ó ní kò ṣe àwọn tó ti divorce o òkú ṣàjẹ́ síngò ọkùnrin tí wọ́n ì má rírì báwo ni ẹ mọ̀ wọ́n kí n bá gẹ́ẹ̀tì mẹ́sàn-án ó fẹ́ empower wọn torí mo ti sọ lórí platform mi pé òkè o tẹ bá fẹ́ empower àwọn èèyàn ẹ mo lè máa connect mọ àwọn tẹ fẹ́ empower kiri mo kàn àwọn mo ní ẹ mo á sọ mo ní oníṣẹ́ rò pé mi máa ń ṣe èmi ò ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ mi ráyè kíjẹ máa wá àwọn èèyàn kiri ṣọ́ọ̀bù mi adó ó dé èèyàn méjì bí mo ṣe kí nìyẹn èèyàn méjì iṣẹ́ iṣẹ́ ìnira ní ọkọ mi ní à ah, single bíi ti báwo mo wá sọ mo ní ìkan náà bóyá sọ pé kí wọn gẹ́tẹ̀ ẹni tó ń tó ń fún ọmọ lọ́yàn bọ̀ kójú máa dùn àló tó sọ pé tí n bá lọ sáàrin àwọn haúsá ẹ̀ máa rí mo ní tó jẹ́ pé ní nàìjíríà wà ẹ̀ àwọn haúsá tọ́nà fún wọn lówó wọ́n fún àwọn èèyàn lówó tọ́ máa náwọn haúsá ẹ̀ tọ́nà ń fowó ṣe kínní wọ́n máa ń fi ṣo wọ́n máa fi ṣe ritualist tá à ń fi ti ara wa gbọ́ lòtúṣà ní kémi máa bẹ́ẹ̀ lọ wá àwọn kínní kan kiri ó blọọkì mi ni o ìkíní blọọkì mi bọ́kọ mi ṣe jí ní ìjà ẹni tó blọọkì ẹ mọ̀ pé wúmà ẹni tó sẹ́ńdẹ̀ blọọkì ẹ wúmà àti bíyẹn tó bá ti di lọ́la lọ́wọ́ kínní Facebook ẹ ibi tó ti bẹ̀ sọ̀rọ̀ yẹn lọ wá profile kó lọ kó lọ blọọkì ẹ padà kó lọ blọọkì ẹ nìyẹn bí mo ṣe wá lọ tí mò ń wá kíní ẹ̀mí wá rè bọ̀ kíní profile tẹni ìlò yìí profile tó lò yẹn wọ́n wọ́n wá profile yẹn mi ò rí profile yẹn so bó dẹ̀ ṣe ṣe kíní yẹn èmi screenshot kíní yẹn mo send ẹ̀ sọ́kọ mi àwọn aláṣẹbí nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ kíní nọ́mbà ẹ̀ wà ṣe nọ́mbà ẹ̀ sáṣẹ nígbà tí mo fi kíní nọ́mbà tí mo fi sáṣẹ nọ́mbà. Number nọ́mbà tó fún mi yẹn tí mo nọ́mbà yẹn tí mo fi search orúkọ ẹ̀ ó ti change profile ẹ̀ ó wá lo kinní kan ẹ mọ kinní sword tó máa ń lo bí sword tó máa ń gbígbà tó yẹ pé àwọn cortism something yẹn ìgbà tí mo fi kinní tó ń lò fún wọn dáàdì oníkòwò lọkọ bá ní ah, ah olórí burúkú náà pé in fact mo sáré block ẹ ni lórí social media ní orí social media lórí pé à ń ṣe giving à ń fáwọn èèyàn à ń ṣe giving kíní yẹn kọjá ẹ à ń kọ àdà fún yín kíní à ń kọ yẹn tẹ ó ní sword ó wá ní kíní kíní kan bí ìgbà tán wá máa bí kíní cortism ní kíní yẹn ṣá sword wà mí tó ti ṣe kíní yẹn ti ṣe kíní kan tó ṣe bí àjẹ́ tó ṣe jí bàǹbẹ ẹ ti mọ̀ pé àwọn ní cortism ni wọ́n most of them àwọn náà ń wò wá lórí social media tó bá dórí social media wà rí babaláwo tó máa ní kó wá ṣoògùn òun wà á tiẹ̀ ráwọn míì tán package àwọn Davido yẹ pé wọ́n lè gbé Davido sísàlẹ̀ kán gbé kinní kan kán bẹ̀rẹ̀ sí wá àwọn olówó tán ti lówó lówó lọ́wọ́ ẹ̀ wọ́n á gbé sórí fídíò wọn wọn edit wọn máa gbé gbẹ wọn á náà náà wọn fún wọn lóògùn owó nọ́mbà tó wá máa rí wọn plus kinní kan two two kinní kan three ló máa bẹ̀rẹ̀ àbí kó lo plus eh, african kò ń ṣe nàìjíríà láàyò bíi kán máa sọ pé wọ́n wà ní Ghana wọ́n wà ní Côte d'Ivoire àwọn nọ́mbà wèrè yẹn náà ń lò tí bá ti rí tán send different request àbí mo rí tẹ́ni yẹn ṣe hi tí n bá rí àwọn nọ́mbà iná àwọn ìlú yẹn tí n bá ti rí tó ṣe hi àwọn tó bá kìíní kan bá ti bá ti ní kó sọ tó fẹ́ lẹ́ẹ̀kan you will never see me kó sọ kí n tẹ link mi ní tẹ link tó o bá ti sọ máa block ẹ èmi máa ń block wọn ni ohun tó ń ṣe ní ìsìn speakers ló ń rà kiri àwa tá à ń sọ̀rọ̀ àwa tá tẹ bá rí àwọn tó jẹ́ other tribes wa yẹn àwọn tó wá láti other tribes yẹn àwọn kan wọ́n ti ra conscience wọn already wọ́n ti rà wọ́n already tó yẹ kò sí nǹkan tó fẹ́ ṣe bọ́n ṣe ń rà wọ́n náà olóṣèlú ń rà wọ́n bọ́n ṣe ń rà wọ́n náà olóṣèlú ń rà wọ́n àwọn ìlú mẹ́rin ẹni bí wọ́n ẹni bá láyẹn olóṣèlú ọ̀rẹ́ ni o torí mi ò gbowó APC mi ò jẹ́ wọn mi mú mi wọn pàápàá iṣẹ́ mi mò ń ṣe mo ṣe ń bọ́ sa mo ṣe ń lè sọ lójoojúmọ́ nígbà tó di wàhálà yorùbá nation mo dìídì sọ fún yín ni mo ní tó bá jẹ́ mo wá bí wá fún yín ní ẹ̀tàn tó bá yẹ pé kí ilẹ̀ yorùbá kí nàìjíríà kí ìlú dáa ni mò ń jà fún ọlọ́run á san mí lẹ́san tó bá jẹ́ mo dẹ̀ ń gbowó bì kan ni ọlọ́run á san mí lẹ́san ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ mo ń ṣe tèmi kí ìlú dáa ni kínú wa dùn ni a fẹ́ kí gbogbo wa ká láyọ̀ ni kọ́lọ̀ tún sọ mí lẹ́sàn-án tẹ́ ẹ bá gbègbè ayé tèmi wò èmi ò ẹ lè má tẹ́ ẹ bá gbègbè ayé tèmi wò inú mi ò fi mi ò am every minute inú mi ń dùn mò ń gbàdúrà inú mi ń dùn ni torí máa ń sọ pé tolúwa ló gbọ́dọ̀ ṣe tọ́lọ́run ló dẹ̀ ń ṣe tẹ́yìn èèyàn ò lè ṣe tẹ̀yin oníṣẹ́ ibi ò lè ṣe ẹ̀yin tẹ́ wá sórí social media tẹ́ pé owó lẹ́yà mo sọ fún yín mo ní inú abínúkú òkìdùn inú ẹ máa bínúkú ni lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ máa wá sórí social media ẹ gbẹ̀bí fáláre ẹ máa parọ́ ẹ lè ní ìkankan o ẹ máa máa fún àwọn èèyàn ní information tí ò rí information tí ò rí sínú adé àbẹ̀fọ́ ní people are really dangerous o. So you don't even have friend anymore it's just one bẹ́ẹ̀ ni èmi àtọkọ mi ọ̀rẹ́ ọkọ mi lọ̀rẹ́ mi ó ní gist partner mi mi ò lọ́rọ̀ kan náà tí mo bá yàn sọ lọ títí because people are really dangerous iṣẹ́ ibi ti kún ọwọ́ àwọn èèyàn wa jù ìkà ló pọ̀ jù ní gbogbo àgbáyé tèmi ń rí e, especially in Nigeria wa you will see some people dey tell you ah àwa àwa là ń ṣèlú àwa ni kinní kan ohun tó máa jẹ Ọlọ́run ọkàn wọn ti ó ti yí fún iṣẹ́ ibi. Mo ti sọ fún ẹ̀yin fans mi ní ìjọba tó wà níbẹ̀ yìí, èmi máa jẹ wọn torí máa gba contract lọ́wọ́ wọn. Ijọ́ tí n ti gba contract, I will tell you pé mo ti gba contract ó ti sàn. Wọn ò dẹ̀ lè ní kí n lọ ṣe nǹkan, kọ́ ni kó nǹkan mẹ́wàá wá kí n kó márùn-ún débẹ̀. Ọlọ́run má jẹ. Ohun bá ní kí n kó ni màá kó lẹ̀ tó máa pé ìfá mi ní ṣayédèwé ibi tó bá dẹ̀ ní kó lọ ni màá kó dé tó bá wọn kí n kó dán nǹkan kó lẹ̀ bọ̀ máa ṣe nǹkan tó bá ní kí n ṣe èyí tó bá jẹ́ tèmi màá mọ̀ pé mi ni mo ní èrè tèmi mo ti sọ fún yín opportunity tí mo ní gan kò tiẹ̀ ń ṣọ̀nà kan péjì ó pọ̀ lọ tí mo máa jẹun ìjọba elé ṣé mo pé pc tẹ́lẹ̀ ẹni mi ò jèrè bọ́ elé máa jẹ́ mi ì tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ mi ì jẹ́ nǹkan kan wọn mo sì ń jèrè àwọn ọmọ ìlú ni àwọn ọmọ ìlú ló sì ń patronize mi àwọn ọmọ ìlú ló ń bá mi rajà àwọn ọmọ ìlú ló sì ń ṣe màdámú àwọn ọmọ ìlú ló ń rajà lọ́wọ́ mi àwọn náà sì ń wá. ẹ má wòrí èmi ò jẹ́ bá ń ṣe ritual kò dẹ̀ sí àwọn ritualist kan tó lè wà sunday akínú madam no torí ẹ̀ ni ọkàn yín ṣe yí ọkàn yín le gan-an ẹ̀mí burúkú ló ń ba yín rìn. ohun tí mo fẹ́ mú ohun tí mo fẹ́ mú jáde òun nìkan tí mo mú jáde yìí ẹ̀yin ẹlòmíì tẹ́ máa ti wòye pé àwọn ọmọ ẹgbẹ́ Àbíkẹ́ Jagaba àwọn kiri kan yẹn àwọn ẹgbẹ́ yẹn ṣẹlá àwọn ẹgbẹ́ Àbíkẹ́ Jagaba yẹn they only come out to láti yá tú àṣírí ibi tí ṣe mú Ah, ibi tí gbogbo ọ̀rọ̀ ní ìta máa sọ báyìí ọpẹ́lọpẹ́ ẹni tá à ń pè ní Larry Láyọ̀ Aristobon yẹn iṣẹ́ tí ọmọ yẹn tó ṣe wọ́n máa wọ pé kán mú nǹkan wá bóyá ọmọ ni o bóyá bàbá ni o bóyá obìnrin ni bóyá ọkùnrin ni o iṣẹ́ tí ẹni yẹn ṣe undergroundly fún wa láti ìgbà tí ẹni yẹn ti bẹ̀rẹ̀ ni mọ́ ayé Liz láti ìgbà táwọn yẹn ti bẹ̀rẹ̀ báyìí ní àṣírí Tòkunbọ̀ àṣírí ẹ̀ tú síta ó fẹ̀yìn mi èmi fúnra mi tí mo wá jọba ní Elizabeth mi ìwájú òsinmi èmi náà wá bẹ̀rẹ̀ sí ní tọba yìí ẹ̀ ká máa pa àwọn Solomon ńlá Abraham Solomon ńlá yẹn last king ẹjọ́ máa bá mi dárúkọ àwọn kinní tó wà báyìí alábòsí ni mí àwọn èèyàn try o to be honest wọ́n try wọ́n dúró ti Tòkunbọ̀ wọ́n dúró ti tìmùtìmù wọ́n Bísí Anamáyọ̀wá àwọn èèyàn dúró ti gidi gan ni àti ibi títí náà olóyè ọ ní yes àbúrò you are due for you are due for contract from baba Tinubu ah ẹ gbàgbé ẹ ah <laughs> ẹ má wọrí ẹ̀yin ẹ fìyẹn lẹ̀. <laughs> táwọn ọmọ ẹgbẹ́ gan tó tó bá yẹ ó tó stage gan tó yẹ kí n tí bàbá bá mọ̀ pé àwọn kan wà tó yẹ pé fúnra wọn bàbá gan máa bàbá gan máa bá wọn kò ní pé ẹ tọ́jú Elizabeth wàláì mi gbogbo mo sán títì èmi máa jẹun bọ́ mú mọ nǹkan tí mo fẹ́ tí ì bá mọ nǹkan tí mo fẹ́ òun náà máa sọ pé bọ̀tẹ̀ mi mọ nǹkan tí mo fẹ́ nu ìjọba bàbá Tinubu ṣé èmi ẹ rò pé wọ́n máa ṣèjúwe mi fún Tinubu pé ẹ mọ wọn ò lè júwe mi ẹ̀yin náà máa ṣèjúwe pé wọ́n máa júwe mi wọn ò lè júwe mi nínú ìjọba ilé ẹ̀yin gan mọ̀ pé wọn ò lè júwe mi ẹ kàn fẹ́ máa ṣe ẹ kàn fẹ́ máa ṣe wọ̀nrànwọ̀nràn ni yes tusan tusan tusan yẹn náà wàá máa gbọ́ báwo ló ṣe máa ń pe láyọ̀ yẹn anọ́gàun nìyẹn láti sinẹ́ Latisnell ó fi orin ẹ̀dá rà fáyé Tókunbọ̀ àwọn èèyàn try gan àwọn true thoughts yes true thoughts eh, straight from the heart straight from the heart yẹn wàláì mi ò rí ẹni tó wà lábẹ́ kínní yẹn ó really try wọ́n pò kò gbà wọ́n pò kò gbà tó bá ní àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n báyé ẹ̀yìn kí lorúkọ kí lorúkọ wèrè tó wà lórí Instagram gist lover tó bá ní àwọn tó ń ba ayé ẹ̀jẹ̀ wàláì àwa tá a kó lórí social media tá a wà lórí Facebook tá a fi lọ́rùn lẹ́nu tó bá ní kéèyàn fààyàn turuturu tu kó wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló ń dúró ta ló máa gbọ́rùn ẹ̀ẹ́sà bọ́ọ̀dù tó máa dúró ta ló máa gbúrò ẹ̀ẹ́sà bọ́ọ̀dù tó máa dúró tẹ́ bá gbọ́ gist lover báyìí àwọn èèyàn ee gist lover ọba ọba ń bo a ti sọ a ti sọ dakọdà ta ló ń jọba gist lover wàláì ó ti da ó ti dakọdà ó ti ń gbé òun kó ti ń gbé ọ̀pá lọ́ba ń sìn ọba rí lọ́ba gist lover awọ́ túrútú ẹ̀mí wèrè ẹ̀mí wèrè ẹ̀mí wèrè gbówó lówó lé ó gbó dànù dànù ẹni wà lábẹ́ gistlover á wọ́ wèrè á wọ́ ẹ̀mí ẹ̀ fẹ́ wọ́ tó bá tẹ ìgẹun tí Liz Anjorin fojú ẹ̀ rí ìjọ ni ìjọ rẹ ti rí ọba àwọn arọ ìjọ ni ó tiẹ̀ wá tún ṣọba àwọn arọ á ló ti da kọ́dà tó ti ń gbé kínní tẹ̀ lọ́ba lẹ́yìn ah. ìjọ rẹ ti gbé rẹ ti rí serious news níbẹ̀ ìjọ rẹ ti rí serious news àwọn tó wà lórí Facebook gan àwa gan dó tì wọ́n ní kí náà nǹkan tó jẹ́ kókó àwọn orí nǹkan tó nǹkan tó jẹ́ kókó àwọn orí nǹkan tó nǹkan tó jẹ́ kókó ẹ̀yin lọ́ọ́ má di ẹ̀ ń tọ̀ ya ni gbogbo ohun tó ń ṣe mi ò rí nǹkan tó ń ṣe lójú tèmi o èmi ò rí nǹkan tó ń ṣe ẹni bá dẹ̀ gbowó owó èpè lórí social media yẹn tó ń dé tó ń torí pé à èmi náà fẹ́ gbowó ni tó ń ṣe à mo gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ jẹun ní nǹkan tó wà lẹ̀ tó rí nǹkan tó pe dúdú tó pè ní pupa fáwọn èèyàn mo fi ọlọ́run búra bó o fi kọ́lé ilé máa jó wo iná máa jó inú máa jó á jó ẹ mọ́lé ìwọ àwọn tó bá jẹ́ family aspire àwọn ṣùgbọ́n wọ wọn á jóná mọ́lé ni tó bá fi owó èrú owó rọ ló fi kó ilé jọ ní nàìjíríà àbò ṣe mo fi ọlọ́run búra èmi mí ní gbogbo yín gan ni gbogbo yín mo mí ní pátápátá mo ń bi ọlọ́run lójoojúmọ́ nìyí kò ní ṣe kí ni asọ̀rọ̀ ṣe máa ń sọ̀rọ̀ dànù ẹ̀yin ládàra darí dèrè dídẹ kọrin sórí social media yìí tó bá tún dọ̀la àtúngbè borùn mi àwọn máa wá bẹ̀yẹn ni àwọn máa gbé borùn ní ápúrọ́kù tẹ bá ráwọn fídíò tẹ bá fẹ́ kí n bá yín bóyá káyàn nàná ẹ̀yin tèmi yẹn ni o tí n bá mọ ẹ̀rí má sẹ́ndì líǹkì kankan sí mi mo bá sẹ́ndì líǹkì orí burúkú kan máa búlọ̀kù ẹ̀ ni àwọn tí mo ti búlọ̀kù lẹ́yìn títí mẹ́jọ torí mi mọ̀ ẹ́ rí jíńjà ta gbèdé ń taṣọ mo dẹ̀ ń ta jewelry mo ń ta jewelry mo expect kó raṣọ lọ́wọ́ mi ò raṣọ lọ́wọ́ mi ò ń send madamu sí dis link link orí burúkú wò ní kí ló pa wá pọ̀ ṣé mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ni if you are not my fans tó o ti ń bá mi sọ̀rọ̀ tó ń bá mi rajà tó bá send list link wèrè sí mi máa block ẹ straight away ni you don't talk to me láti mi ò need attention anybody o mi ò need attention torí mi ò sí náà bá bí àǹlà orí social media mi ì dẹ̀ sínú àwọn tó ní kẹ́ tẹ́ máa lọ lù tẹ́ máa ní kán lọ máa mú yàn wá tẹ́ máa máa lọ pa wọ́n tẹ́ máa máa pa wọ́n àwọn tó máa tọ́jú èèyàn ẹ̀ ní fi wọ́n lẹ̀kàn tọ́jú wọn ẹ̀ ní fi wọ́n lẹ̀kàn tọ́jú wọn bó bá ti rẹ́ni tó ń fẹ́ lójú fẹ́ mú fẹ́ lójú fẹ́ mú ó ní ohun tó fẹ́ mú lára ẹ̀ náà ẹ̀ ń pa àwọn èèyàn ẹ̀ ń pa àwọn èèyàn ẹ̀ ń báyé wọn jẹ́ ẹ máa lẹ́yìn ṣe ṣò àwọn olórí burúkú kan máa wà lábẹ́lẹ̀ má máa gbowó fún yín pé kẹ́ máa lọ fi mú kẹ́ máa lọ fi ra àwọn fi wọ́n máa fi ra ayé wọ́n máa fi wọ́n máa fowó rara kó kú lọ kárùn lọ tó bá fi rara mọ́ kó wọnú báńkì àkàtẹ̀yìn kan káńsà kékeré ni ṣe owó inú àkáǹtì ni ìwé transfer náà ṣe fún mi orí ẹ̀ ti bàjẹ́ àwọn owó kó kú lọ kárùn lọ ẹ̀yin ò mọ̀ pé méjì náà ń lò wọ́n á fi méjì ibi tó bá ti ṣe wọ́n ẹ̀ béèrè question bí tẹ̀ ń rówó àwọn tó ń fún yín lówó ẹ̀ ń béèrè question lọ́wọ́ wọn tọ́ bá dẹ̀ máa béèrè pé ẹni tó ń fún àwọn èèyàn ní nǹkan ẹ̀ àwọn tó ń fún ní nǹkan kí ni business táwọn ènìyàn ń fowó yẹn ṣe àwọn tó máa fún ń tán fowó ṣe àwọn tó ń ṣe nǹkan èrò ara àwọn tó ń ṣe nǹkan táwọn èèyàn ń jẹ àwọn tó ń ṣe nǹkan táwọn èèyàn ń wọ̀ sára ẹ ẹ lè rí wọn kán ní òkè o owó yìí o ẹni ẹni tó máa ń fẹ́ tó ń ṣàgbẹ̀ tẹ́ ìjọba bá máa ṣe empowerment sí wọ́n máa náà fún àgbẹ̀ wọ́n fún yard dresser wọ́n fún àwọn oníṣẹ́ mi wọ́n á ṣe ṣùgbọ́n àwọn ti ní specific set of people tí wọ́n ń lò ẹ̀ ń ṣe eré ní kí ọ̀kan dédé pé ẹ̀kọ́ níwọ̀n òun ta kírìmù yá supply mi ní kírìmù two million orí ẹ̀ burú ni. sórí yín ti burú débẹ̀ yẹn ni ṣé bẹ́ẹ̀ náà ni ìṣẹ́ mú ìṣẹ́ mú yín lé ó mú yín bí ẹ̀gbẹ́ iṣu bẹ́ẹ̀ orí yín burú ni ẹ̀ẹ́dẹ̀ ru ẹ̀ẹ́dẹ̀ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ tẹ́ ń gbowó kókú lọ kárùn lọ. gbogbo ẹ̀yin tẹ́ ń wá sórí social media tẹ́ ń wá pa àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ń fi owó tọ̀ wọ́n tẹ́ ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan mo pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí ọlọ́run ń bẹ tó bá jẹ́ pé ẹ̀ ń fún àwọn èèyàn ní owó yẹn lóòótọ́ tí ò sí anything attached to it bí òòrùn ṣe ń wọ̀ yìí ẹ máa di ọdún tó ń bọ̀ ṣùgbọ́n tí òòrùn yìí bó ṣe ń wọ̀ lọ yìí ọdún tó ń bọ̀ ò ní báyìí gbogbo ẹni tó ń wá sórí social media tó ń wá ṣiṣẹ́ ibi tó ń mú ẹ̀mí àwọn èèyàn lọ lẹ́yọ kọ̀ọ̀kan tó ń fún àwọn èèyàn á fi owó á fi owó entice wọn ṣùgbọ́n ó ní nǹkan tó fẹ́ẹ́ fi owó yẹn ṣe irú ẹni bẹ́ẹ̀ bí òòrùn yìí ti ń wọ̀ tí ọjọ́ ń wọ̀ lọ ẹni bẹ́ẹ̀ má jò dọ̀dún tó ń bọ̀ gbogbo ẹni tó ń fi owó tó ń fi owó ní àwọn èèyàn lára lórí social media tó dúró tó wòye pé òun fẹ́ òun fẹ́ bayé àwọn èèyàn jẹ́ níṣẹ́ tó ní àfi tí àwọn èèyàn sí ayé àwọn èèyàn òun fẹ́ bà wọ́n láyé jẹ́ tó dẹ̀ fi ẹ̀mí àwọn èèyàn pààrọ̀ káàkiri bí oòrùn yìí ti ń wọ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ má jò dọ̀dún tó ń bọ̀. gbogbo ẹ̀dá tó wà lórí social media lórí Facebook ló wà lórí social media káàkiri tó ń fi gbogbo ọwọ́ ayé ọwọ́ agbára tó fi ń ni àwọn èèyàn lára tó ń fi ẹ̀mí àwọn èèyàn ṣèpàṣípààrọ̀ tó ń gbé owó sílẹ̀ bí ìwọ oòrùn ọjọ́ ìní ti ń wọ̀ lọ mo sọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run bí àṣẹ tí wọ́n lọ́run fún mi mo sọ irú ẹni bẹ́ẹ̀ má jò ó di ọdún tó ń bọ̀ mo tún sọ pé ẹni tó wà lórí social media ṣe tó wà lórí social media ó ṣe ọkùnrin ó ṣe obìnrin ó ṣe ọmọdé ó ṣe àgbàlagbà ni tó ń fi ẹ̀mí àwọn èèyàn rúbọ káàkiri tó ń fowó ẹ̀ńtáìsì àwọn èèyàn tó wá ń pa àwọn èèyàn bí ìwọ oòrùn ọjọ́ èní ti ń wọ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ mo pàṣẹ ẹni sẹ́ má jò dọ̀dún tó ń bọ̀. gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ìránṣẹ́ èṣù tó ń ràn kiri ọmọ kékeré yín àgbàlagbà yín ọkùnrin yín ni obìnrin yín ni gbogbo yín pátápátá pátápátá pátá ọ̀run kó tu yín sí òhò àṣírí yín ò tún bò mọ́ gbogbo nǹkan tẹ́ ẹ ti bò tẹ́ ẹ ló dìmùlẹ̀ ọ̀run ti tu yín sí òhò ẹ̀yin ìka apanilẹ́kúnjayé àbàtẹnijẹ́ mi ní wáńtì ilẹ̀ tún ti ṣú nìyẹn ilẹ̀ ti ṣú gbogbo ẹni tó bá ní káwa sùn ká má ju ojú ní jí o ẹwù mi dáadáa bá ní Elizabeth lórúkọ mi jẹ ẹ lè rí nǹkan kan ṣe fún mi torí mi ò bá ń jẹ mi ò bá ń mu mi ò lè bá ń jẹ ni mi ò lè bá ń mu mi ò lè bá ń ná ọlọ́run mi ò lè bá ń lò bó ṣe lè wù kẹ́ jẹ́ alágbára tó ẹ tí ì lágbára ọlọ́run lọ́wọ́ ọlọ́run á gba agbára lọ́wọ́ yín ọlọ́run á dójú tì yín ọlọ́run á fi yín ṣẹ̀sìn ẹ̀sìn yẹn máa ṣe gbogbo ẹ̀sìn tẹ́ ń sọ tẹ́ ń tì sẹ́yìn tẹ́ ń tì sẹ́yìn ẹ máa ṣe àkókò ó ti tó a ti ṣílẹ̀kùn ẹ̀sìn yín sílẹ̀ ilẹ̀kùn ilé ẹ̀sìn yẹn ti ṣí sílẹ̀ ẹ ẹ máa ṣe ni ó ti di dandan kó yí padà jésù olúwa wa àmín i love you all ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ lọ́ọ̀bù wa ẹ̀yin tẹ́ ẹ lọ́ọ̀bù wa àwòrán yín ẹ̀yin tẹ́ ẹ tẹ́ wa lórí youtube mo lọ́ọ̀ yín mo ń kó yín jẹ ẹ̀yin tèmi tẹ́ wà lórí youtube mo lọ́ọ̀ yín gan-an. Eh. Nígbà tí mo, mo ń, mo ń, mo ń gbọ́ nǹkan kan, mo ń sọ́, mo ń feel fáwọn kan pé wọ́n, nǹkan kan ń ṣe wọ́n, kíni kan. Olúwa ní ohun tí kálukú bá ṣe ló máa jẹ. Kí n má máa feel fáwọn èèyàn mọ́. Bíbélì ni a sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ Gbogbo àsọtẹ́lẹ̀ Ọlọ́run ni, kò dẹ̀ ní yípadà torí Ọlọ́run lọ́lọ́run máa máa jẹ́ ẹ má gbàgbé àwọn rings wa ti dé ọjọ́ monday máa fi wọ̀n rings ní mo ní àwọn jewelries mo ní àwọn ìlẹ̀kẹ̀ àwọn beads àwọn ìlẹ̀kẹ̀ táwọn èèyàn máa ń fi sọ́wọ́ yẹn i have like be twelve designs yeah twelve or eleven designs mo ní ìlẹ̀kẹ̀ yẹn màá tètè kó síta ẹ bá mi kó mọ́ mọ́ mọ́ mọ́ tí n bá ti kó síta mi ò lè bá yín filẹ̀ o màdámù ẹ bá mi filẹ̀ mi lè filẹ̀ o ẹ mọ̀ pé èmi tó bá ti bá ti polówó ẹ̀ ọjà yẹn ò mi ì dẹ̀ lè rí ẹni tó kówó lẹ̀ kí n wá máa fi ọjà lẹ̀ fún ẹni tó sọ fún mi pé kí mò ń filẹ̀ dìgbà kan ibi tá a ti ń tọ́jú ọjà káàkiri at the end of the day a máa ń rí i pé ọjà yẹn máa wà ní ṣọ́ọ̀bù nígbà míì àní ríta so mi ṣe jewelry mi ò ṣe jewelry bẹ́ẹ̀ tó bá jẹ́ lace àǹkárá lè bá mi ṣe mi ò kíá because àwọn lace àtàǹkárá mi tẹ́ bá rí inú ṣọ́ọ̀bù tí máa fi polówó mo lè ta lẹ́yìn ọdún kẹta mo sì ń ta lọ torí mi ò ń ra àwọn aṣọ tí àwọn mi ò ń ra aṣọ lórúkọ àwọn aṣọ tí gbọ̀n lọ ẹ̀lẹ́ máa rí inú gbà mí ẹ lè rí aṣọ ẹ̀wọ̀n ṣe ń ṣe ẹ̀yìn so mo lè polówó aṣọ ọdún mẹ́ta nù ṣọ́ọ̀bù mi bọ̀ jewelry tó ti wá mú tí mo ti polówó tàbẹ keep tàwa later dania ẹ má wọrí ẹ mọ̀ kan mo rí kan tẹ́ mú ìkan yẹn mo fẹ́ fi ṣéǹjì yẹn nìṣe regardless of who you are mi ní tọ́jú jewelry jẹ mi ní jewelry mi lẹ̀ ẹ ṣeun i love you mi ní wáyé tí o ẹ ṣe o bá ti ń lọ sínú weekend ọ̀la ẹ lọ sí church ẹ lọ sí mosque ibo ẹ̀ tẹ́ bá gbà gbogbo ibi tẹ́ ẹ̀sìn tẹ́ ẹ bá fọkàn yín sí ibi tẹ́ ẹ bá wọn pàdúrà yín sí ń gbà ẹ lọ síbẹ̀ ẹ má ṣe burúkú o ẹ má bá yàn ṣe burúkú ọlá ẹ lọ sí church ẹ dẹ̀ máa dá ìdá mẹ́wàá yín I don't joke with my tithes ẹ máa dá ìdá mẹ́wàá yín ẹ máa dá ìdá mẹ́wàá yín ó ṣe pàtàkì gan ẹ máa ṣe tọrẹ àánú ẹ máa ṣàánú àwọn èèyàn kó mọ bíbélì kó máa lọ sí gbogbo church program kó máa lọ sùn church gan tó o bá ti ṣèfẹ́ Ọlọ́run tó o bá ti ṣàánú àwọn èèyàn àdúrà ò lè gbà so that's the best thing the little you have ẹ ṣe ẹ láàrin àwọn èèyàn yìí ẹ jẹ́ káwọn èèyàn náà jẹ́ ní ògùn yìí ẹ̀yin náà ẹ ran àwọn èèyàn lọ́wọ́ ebi ń pa àwọn èèyàn tó bá lóore ọ̀fẹ́ fún wọn lóúnjẹ but kò ń ṣe pé kó wá fáwọn èèyàn lóúnjẹ kó máa lo kádàrà wọn tó bá fáwọn èèyàn lóúnjẹ tó bá ti fi nǹkan sóúnjẹ fún ẹnikẹ́ni bóyá láti lè lo kádàrà ẹ̀ ni àbí láti fi ṣe nǹkan kan ni gbogbo ohun tó bá ti fi oògùn ṣe tó ṣe lórí ẹni ẹlẹ́ni ìwọ fúnra rẹ ọwọ́ ẹ̀ ò ní ọwọ́ ẹ̀ ò ní tẹ́gbẹ́ ò ní tẹ́gbẹ́ gbogbo nǹkan tó ní ló máa bàjẹ́ torí kò dáa kéèyàn máa dúdú má lo kádàrá èèyàn wọ́n máa ń lo kádàrá wọ́n lo ẹlẹ́dàá àwọn kan wọ́n á lo destiny gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀ lè ráàánú gbà kó pa àwọn èèyàn pé kó wá jẹun nílé ẹ̀ kó wá máa jẹun kó o ti bu nǹkan sí olórí burúkú olòṣì kí lo fẹ́ nínú owó torí ẹ̀ ni ẹ̀mí most of you fi ń gùn ẹ̀mí yóò lè gùn torí ẹ̀ ló fi jẹ́ pé máa rólówó mi báyìí kàkà kó máa gbádùn owó ẹ̀ kó máa enjoy kó máa ṣe ẹlòmíì torí iṣẹ́ ibi tó ń ṣe á